So, Mr. Mika Mehan. Mehan. Mida. Ẹ̀dá. Eh, Wàhálà lẹ kóra yín sí o. Ẹ parí àwọn òye ìka mọ̀ tí ọ̀rọ̀ yìí kù sí. Owé, à ń gbó mo máa jẹ wá. Bí ẹ bá ń gbọ́ tí ọmọdé ń gégi ní gbó, kí ló wá dé ní gbó? Ṣé àwọn tó tẹ̀lé lọ ní gbó ló máa gbọ́ tó ń gégi ní gbó nàbáwọn o? Ọmọ tó bá lọ gégi ní gbó bí gídá pa rẹ̀. Ó rẹ̀ yẹ mọ́ anything ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀. ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ àbí di arẹrẹ àbí di orógbó. ìdí máa gbò ni. ẹ̀tọ́ tá a bá fẹ́ kọ́ ọmọ oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ a máa ṣú ni a ṣú dáadáa káwa lè ṣe bí bá ṣe fẹ́. ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì that is just the answer. ẹ̀yin ò sọ lẹ̀kẹ̀ ẹ̀ sọ pé fi ìlẹ̀kẹ̀ sí rárá ṣé ìlẹ̀kẹ̀ nìkan ló máa fi sí ìdí ọmọ ni. ẹ wo ẹ fẹ́ gbóòótọ́ mo regret pé mo mọ̀ yìí.